أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منيرا وبشر المؤمنين بأن لهم بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم ودع أذاهم وتوكل على الله كفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. Alhamdulillah. Ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. Òun náà ni ni'matul islam ìdẹ̀kùn ìjẹ́ mùsùlùmí òun náà ni ọlọ́run ọba ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa tí a wà níkàlẹ̀ níbí lónìí abẹ́lọ́run ọba kí ọlọ́run kó má gba orí náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àdúrà àwọn ẹni tó ṣáájú lọ òun náà ni tàwáfà náà muslimin wa al-ikna bisolihin kí ọlọ́run ọba kó pa wá lẹ́ni tí a jẹ́ mùsùlùmí kó dẹ̀ pa pẹ̀lú àwọn ẹni rẹ̀ àwọn náà ṣe àdúrà náà kọlọ́run kó bá ṣe ní gbígbà fún wa abẹ́lọ́wọ́ ọba kó jẹ́ kí ìjẹ́ mùsùlùmí kó wúlò fún wa nínú sàárè abẹ́lọ́wọ́ kọ́lọ́run jẹ́ kí ìjẹ́ mùsùlùmí kó wúlò fún wa ní gbangba tal kiyama. Mm -hmm àbẹ̀lọ́run kọ́lọ́run kó lo ìjẹ́ mùsùlùmí kó fi jẹ́ ká jẹ́ ẹni àlìjánná gbogbo àwọn oore tó kù náà ni àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àdúpẹ́ fún ọlọ́run ọba lórí ẹ̀ kí ọlọ́run ọba kí ó gba ọpẹ́ wa náà lẹ́yìn wá gbà náà àti kí àti ọ̀la máa bá òjìṣẹ́ ọlọ́run àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tí wọ́n bá tún tẹ̀lé ìlànà náà àti tí ó fi di ọjọ́ ẹ̀san kọ́lọ́n kó káwa náà mọ́ wọn. tẹ̀sílì wa ti tàná ó bẹ̀rẹ̀ láti bí àyà one hundred and twenty-two òun náà níbi tí a ti ṣe tẹ̀sílì ní àná èyí tó jẹ́ pé àǹfààní. Aya mẹ́ta òun náà ni àlèkà so a túmọ̀ àwọn àyà náà fún wa kó ló di pé a máa bá tẹ̀síìrì náà lọ ní òní ọlọ́run ọba ń sọ fún wa nínú sọ́ọ̀tù tọ́ àkùrán twenty aya one hundred and twenty-two summa ijtabahu. Naam, summa اجتباه ربه فتاب عليه. ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé lẹ́yìn ìgbà tí ádámà di ẹni tí ó yapa ọlọ́run tó dẹ̀ di ẹni tó jẹ́ wípé ó jẹ́ ẹni tí ó ṣàṣìṣe kúrò níbi ìlànà tí ọlọ́run ọba gbé kalẹ̀ ọlọ́run ní súnmọ́ ṣìtàbá o. ṣìtàbá rọ́bùrù bàtàbà rẹ̀ yìí wàhálà. ọlọ́run ọba ádámà ó wá kọ́ ádámà ní bá a ti tọrọ túbá lọ́dọ̀ ọlọ́run ádámà wá tọrọ túbá ní ọ̀dọ̀ ọlọ́run fàtàbà àlẹ́ yìí ọlọ́run ọba wa gba túbá lọ́wọ́ ádámù náà lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba gba túbá lọ́wọ́ ádámù tán wà ádá ọlọ́run tó wá gbé ipò ádámù ga sí so ọlọ́run tún ṣàlékún ipò ádámù tó jẹ́ pé ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ nígbà tó ń jẹ́ lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn inú ọlọ́run ọba ò dùn sẹ́ni náà kó tó jẹ́ lẹ́ṣẹ̀ ipò kan ló wà ó wá kú ní ipò yẹn ó wá jẹ lẹ́ṣẹ̀ tó bá wá tọrọ túbá ọlọ́run ọba wà á gbé sí ipò tó tún wá ga ju ipò tó wà kó tó jẹ́ lẹ́ṣẹ̀ lọ bọ́lọ́run ọba ti máa ṣe fọ́mọ ènìyàn nìyẹn bọ́lọ́run ọba sì ti máa ń ṣe fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run nìyẹn adẹ́ni ṣàlàyé fún wa ẹ̀ṣẹ̀ tí àwọn ànábì ọlọ́run ọba lè ṣẹ̀ kò dàbí titiwa náà. ọlọ́run ní ìbítọ̀ mini a jẹ̀mí a ọlọ́run àwa sọ fún Adam àti ìyàwó rẹ̀ Hawa ọlọ́run ní ẹ̀yin méjèèjì ẹ sọ̀kalẹ̀ kúrò nínú àlìjánná. ẹ máa bọ̀ wá sí ilẹ̀ ẹlẹ̀ gbàtọ́lọ́ bá fẹ́ dá Adam tọkọ dá sínú àlìjánná ntọ́kọ sọ fáwọn màláìka nígbà tí ó ti dá Adam rárá òun náà ni pé inni ja'ilun fil ardi khalifa ní tí mo fẹ́ dá yìí orí ilẹ̀ ni ó ti sẹ̀mí ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ wá jẹ́ ó bẹ̀rẹ̀ ní orí ilẹ̀ ẹlẹ̀ torí pé ẹ̀kọ́ kan wà tọ́lọ́mọba fẹ́ kọ́ wa ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ nípa àlìjánà ni pé a strive tó wọ àlìjánà ni ádámù tó lè wọbẹ̀ so ọlọ́wọ́ bá fẹ́ kí a máa mọ̀ pé òun kàn ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ádámù náà ni pé òun ni ó fa pé ìmáta ádámù láyé kó di pé a máa jẹ ẹni ṣùgbọ́n ètò ọlọ́run gangan ara rẹ̀ ló fi jẹ́ pé ọlọ́wọ́ bá máa lo ẹlòmíì náà láti so ètò àtọ̀dọ̀ ọlọ́run ni èyàn á máa ṣe rere kọ́lọ́ máa lò wá fún rere kó má lò wá faburú so ẹlẹ́mẹ̀sì máa jẹ́ aláburú fún nǹkan kan náà ètò àtọ̀dọ̀ ọlọ́run náà ni so ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa so nípa wípé kí á mà wípé ọlọ́run ọba pàṣẹ fún àwọn méjèèjì pé kí wọ́n sọ̀kalẹ̀ wá sí ilẹ̀ ẹlẹ̀ náà. bàbá tó ní bá a náà lóhùn. ọlọ́run ọba ètò tí ọlọ́run ọba ṣe sórí ilẹ̀ òun náà ni fún ọmọ ènìyàn òun náà ni pé apá kan nínú àwọn ọmọ ènìyàn wọ́n máa jẹ́ ọ̀tá fún apá kan nínú àwọn èèyàn àwọn èèyàn ti wà ọ̀tá ni wọ́n máa jẹ́ fún àwọn apá kejì nínú orílẹ̀ ayé wa ẹlòmíràn ò ní bẹ́ẹ̀ so tó jẹ́ pé yóò lò gbèsè ayé ẹ̀ láì ní máa jẹ́ ọ̀tá fún ẹnì kankan àwọn ànábí ọlọ́wọ́ bá lò gbèsè ayé wọn ò dẹ̀jọ́ ta fẹ́ni kankan pé àwọn bẹ́nìkan àwọn pé kí nǹkan kan má jẹ fẹ́nìkan gbogbo ayé pátá ẹyẹ ni wọ́n wá dáadáa fún so àwọn sọ wọn bá wọn lò gbèsè ayé wọn dẹ̀ wá dáadáa fún gbogbo ayé pátá ẹyẹ wọ́n pè wọ́n síbi ẹ̀sìn ọlọ́run ni so ṣùgbọ́n tó ń tí bó ti wá wù kí ọ̀ á sọ pé òun máa nǹkan ṣe tó òun ó lọ tàǹtì ẹ̀ sọ ètò ọlọ́run ọba nìyẹn ọlọ́run ní báàdù kún lè báàdì àdúgbò. so àwọn kan nínú yín wọ́n máa jẹ́ ọ̀tá fún àwọn kan náà. فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى ọlọ́run wa ní pé nílé ayé tẹ́wàá máa gbé yìí ọlọ́run ọba ní tí ìmọ̀nì ni ọlọ́run ọba tó bá ti wá bá yín látọ̀dọ̀ mi nígbà tí ìmọ̀nà bá ti wá bá yín kí náà ni ìmọ̀nà náà òun náà ni àwọn òjíṣẹ́ àti ìwé nígbà tí wọ́n bá ti wá bá yín ọlọ́run wa ní fámánì tábà àlẹ́. fámánì tábà àbùdá yẹ fara yàtọ̀ ìrọ̀lẹ́ ìṣúkọ́. ọlọ́run ẹni tó bá wá tẹ̀lé ùdáyà ẹni tó bá tẹ̀lé àwọn òjíṣẹ́ ẹni tó bá tẹ̀lé kùránì ọlọ́run ọba nírú ẹni bẹ́ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ ni ò ní máa sọnù. So irú ẹni bẹ́ẹ̀ ni ò dẹ̀ ní jẹ́ ẹni tí ó máa wàhálà kò ní sọnù kò ní wàhálà láyé bẹ́ẹ̀ náà ni kò ní sọnù kò dẹ̀ ní wàhálà tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ kìámà. wọ́n mọ̀ ní àárọ̀dọ̀ àǹdíkìrì ṣùgbọ́n ẹni tó bá wá sẹ́rí kò níbi díkìrì ó sẹ́rí kò níbi alukur'anil karim ó tún sẹ́rí kúrò níbi ọ̀dọ̀ àwọn òjíṣẹ́ tí ó gbà sí wọn lẹ́nu kò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run kò tẹ̀lé àwọn tọ́lọ́run ọba fi rán ọlọ́ni fa inna lahu. inna lahu ma'ishatan danka. ọlọ́run ọba ní ẹni yìí ní tí ó máa wà fún níjọ́ láti ilé ayé ń bì yìí àtìgbà tó bá dénú sàárè òun náà ni mà í ṣàtàn lọ́hùn ọlọ́ni ìṣẹ̀mí èyí tí ó fún kankankan òun ni ó wà fún láyé ìṣẹ̀mí tí ó fún kankankan òun ló máa wà fún ní inú sàárè fẹ́rẹ̀ pé àdìsí kan wà èyí tó jẹ́ pé ó sì wà ní dárájà hasan níwọ̀nba hasan lè gẹ́ ìrì ì sọ ìdẹ́gbẹ́ àwọn afa sọ yìí pé nínú sàárè ẹ̀rí ejò kan wà bá níbẹ̀ tí ó máa san jẹ tí ó máa ṣàlàyé fún pé ìgbésí ayé dán kọ́tọ́lọ́wọ́n bá ló dán kátọ́lọ́wọ́n bá ní ó máa gbé òun náà ní eléyìí ṣùgbọ́n ìgbésí ayé yóò ti máa gbé bọ̀ láti ayé yóò dẹ̀ tún gbé nínú sàárè náà. wàhálà ṣòro yàwó mẹ́lẹ̀ kìí àmẹ́ sí wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run tó bá wá dijọ́ gbéǹde àlìkìyàmá ẹni yìí á wà á gbé dìde àmà lẹ́yìn tó ṣe yí pé àfọ́jú òun náà lọ́wọ́ á máa jẹ́ tó bá dijọ́ gbéǹde àlìkìyàmá sọlọ́wọ́n bá ń ṣàlàyé pé tó bá dijọ́ gbéǹde àlìkìyàmá o ìgbédìde àfọ́jú òun náà ni a máa gbé ẹni yìí dìde ibi tá a bá tẹ̀sí dìde ní àná nìyẹn so wọ́n máa ka díẹ̀ fún wa nínú àwọn àyà tí a fẹ́ túmọ̀ lónìí a máa kọ̀ntínú tẹ̀sí náà kí ọlọ́run bá kó sọ́dọ̀ rọrùn náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه والعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى رحمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú súrátù tọ́ a aya one hundred and twenty-five ṣùgbọ́n ní aya one hundred and twenty-four Quran twenty ní àyà one hundred and twenty-four ọlọ́run ní a máa gbé kèfèrí dìde. tó bá dijọ́ gbéǹde alkiyama ọlọ́run ní a gbé àwọn tí wọ́n ṣẹ́rí kò níbi tàwọn ọlọ́run ọba a gbé wọn dìde ní afọ́jú eléyìí ni ọlọ́run ọba ṣàlàyé fún wa torí kí ni wọ́n fi wá jẹ́ ẹni tí wọ́n gbé dìde ní afọ́jú òun náà ni wípé nítorí wípé àwọn náà jẹ́ ń tọ́kàn àwọn fọ́ ní ayé wọ́n máa kà fún wa tá a fi mọ̀ bẹ́ẹ̀ inú Suratul Isra Quran seventeen aya seventy two ọlọ́wọ́ bá ó mú ìfọ́lójú méjèèjì wá ìfọlọ́kàn àti ìfọlójú ọlọ́wọ́ bá mú méjèèjì wá nínú àyà náà Quran seventeen àyà seventy two ọlọ́run ní máa ń kánà. wàlá kánà fi hábì àmà fàwọn fi àkìrò ti àmà wà á dàrú lọ sẹ́bí ọlọ́ni máa ń ká náà fi áàdì yìí àmọ́ ọlọ́ni ẹni tó bá jẹ́ wípé fi áàdì yìí dúníyá ilé ayé yìí tá a wà ń bẹ̀ yìí ọlọ́run ní ẹni tó bá ti lọ jẹ́ afọ́jú nílé ayé tá a wà yìí. ọ̀rọ̀ kan náà fi hábì rárá ẹ tó bá lọ jẹ́ afọ́jú nílé ayé tá a wà yìí afọ́jú tá a wá ń sọ yìí kìí ṣe ẹni tó máa fọ́ lójú là ń sọ ama alikọlbi ẹni tí ọkàn rẹ̀ bá fọ́ èyí tó jẹ́ pé fífọ́ lójú yẹn ni wípé ojú rẹ̀ ò ṣàǹfààní fún láyé tá a wà ń bì ọ̀nà wo lójú ọ̀gbà ni ò gbà ṣàǹfààní fún orí sánmọ̀ orí lẹ́ẹ̀lẹ̀ oróṣùpá oróòrùn orí àìmọye àwọn àmì ọlọ́run lórílẹ̀ tó jẹ́ pé fojú ara rẹ̀ rí kò wá ronú sí i ó dìgbà ojú tó ní yẹn ojú tí ò ṣe láǹfààní ni torí wípé ojú tó lọ́wọ́ ọba tó ṣe fún wa ọlọ́run ọba fẹ́ kó ṣe wá láǹfààní ni àìwá ṣe láǹfààní yẹn àǹfààní wọn ọlọ́run fẹ́ kó fún wa kì í ṣe fi rí iná lásán báyìí ọlọ́run ká fi dá òun gangan mọ̀ àkọ́kọ́ àǹfààní nìyẹn téèyàn bá lójú tó bá fi rí iná lásán tí ò fi mọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ bíbà tó júyàn sí láǹfààní ni bẹ́ẹ̀ náà dẹ̀ gbogbo àwọn nǹkan yòókù náà fún wa ní etí ìgbọràn ni. ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run bá máa gbà lọ́wọ́ rẹ̀ lálìkìámà tí ò ní ní mọ́ ó ní láyé ṣùgbọ́n kò ní padà ní lálìkìámà kó lọ́wọ́ bá tó wá jọ pé tọ́wọ́n bá dá padà fún lálìkìámà ní tó kù tí ó máa fi rí ìnira ló kù tí ó máa fi rí so ọlọ́run ọba fún ní ojú ọlọ́run ọba fún ní ilé máa sọ̀rọ̀ ọlọ́run ọba dẹ̀ fún ní ilé máa gbọ́ oore ọlọ́run ni sọ ọlọ́run ọba máa ń sọ yìí pé oore ọlọ́run bóyá báwọn èèyàn ò mọ oore yẹn ọlọ́run sọ pé nínú suratul mulk ọlọ́run ọba ní wàlẹ́dí àǹṣá àkún wàjà alálàkùnmù sámúà wálé àbísọ́rọ̀. ọlọ́run ọba lọ́ba tó dá yín ó dẹ̀ fún yín ní ìgbọràn ọlọ́run fún yín ní tẹ́ẹ̀fì máa rí náà ọlọ́run fún yín ní nǹkan rẹ pé ẹ ro nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ẹ gbé síbẹ̀ ẹ wà gbé wá sórí ara yín ẹ wà sọ jáde. ọlọ́run ní ìgbà díẹ̀ ló máa ń dúpẹ́ fọlọ́run ọba lórí eléyìí. ẹ wà aráwọn tó bá ti wá ń bẹ láyé tí wọn ọba ti wá lójú wọn dáadáa kí wọn fi màmí ọlọ́run tí wọn ọba lo etí wọn kí wọn ó fi jẹ́

àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀nàfìkì bí wọ́n ti wà yẹn ọlọ́run ní adití ni wọ́n ọlọ́run ní ẹni tí ò lè sọ̀rọ̀ ni wọ́n ọlọ́run ọba ní afọ́jú ni wọ́n ṣùgbọ́n ọlọ́run ọba ń sọ ńbẹ̀ ìjọsọ ni pé gbogbo kínní yìí pátá yẹnyẹn kò wúlò fún wọn láti fi màmí ọlọ́run ṣùgbọ́n ọba tí wọ́n lò báwọn onípe kò wúlò fún wọn láti fi ma àmì ọlọ́run kì í bá wá gbogbo mùnàfíkì tí wọ́n ń bẹ kò wá sí kíní yẹn fún wọn ó ń bẹ fún wọn ṣùgbọ́n kò wúlò kíní o kò wúlò fún wọn. ẹn tó ju rẹ̀ bá ti wá wúlò fún ní ayé ń bì ayàtà nǹkan ní sọ́tù ìsẹ̀rọ̀ ọ̀rẹ́dẹ́gbẹ́ ni o fàwọ́ àfẹlẹ́ àkérọ́tì tó bá dijọ́ gbẹ̀ǹdé àlìkìyàmọ̀ ọlọ́run bọ̀ wá jẹ́ kọ́ jẹ́ ríìlì afọ́jú gangan yọ̀wọ̀ afọ́jú gangan so ìbẹ̀rẹ̀ gbẹ́dìde níjọ́ gbẹ̀dì alkiyama àwọn èèyàn máa jẹ́ afọ́jú ń bẹ̀ ni ìbẹ̀rẹ̀ gbẹ̀dìde nìyẹn àwọn tó bá ti jẹ́ kèfèrí afọ́jú ni wọ́n ó fi bẹ̀rẹ̀ ọlọ́run ni wá àdọ́lù sẹ́bílà ọlọ́run ni ojú ọ̀nà tí ó tún máa gbà ní àlìkíámà ọlọ́run ni yóò máa nù sí ni ìyẹn ni pé ìyà tí yóò máa jẹ sí lálìkíámà yóò máa lékún sí ni kò ní dínkù sọ yẹn ló fi jẹ́ pé súrà tá a wá wà tá à ń ka lọ́wọ́lọ́wọ́ ó ń sọ pé ẹnu sọ́ọ̀tù tọ́ agaga tẹ̀síìrì tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. ọlọ́run ní ẹni tó sẹ́rí kúrò níbi àmì àwọn ọlọ́run ọba kúrò níbi ìrántí àwọn ọlọ́run ọba ọlọ́run tó bá di jọ́ gbèǹde àlùkìyàmà á gbèǹdìde lẹ́ni tí yóò fọ́ lójú gangan nítorí pé ọkàn rẹ̀ jẹ́ ẹni tó fọ́ láyé ìdájọ́ àmọ̀ pé ó fọ́ lójú gangan òun ẹgbẹ́ náà sọ bẹ́ẹ̀ náà. Kọ̀ọ̀lá rábì lima hashartuni a'ma. Wọ́n ní ìwọ ọlọ́run ọba mi, ọwọ́ àmọ́ ọlọ́run lọ́lọ́run, ó ní rọ́bì ìwọ ọlọ́run ọba tó ní mí. ìwọ ọlọ́run ọba lẹ́gbẹ́ ìwọ náà lọ́ba tó ń darí mi lima àṣàtà ni àmà. kí ló dé tó jẹ́ pé wọ́n wá gbé mi dìde ní afọ́jú torí pé wọ́n mọ ipò tóun wà nígbà tóun wà láyé òun ló jẹ́ kó máa béèrè bá ń pé àmì ò sí nírú ipò báyìí ní ayé. wákọ̀dé kúntù bá sí rọ̀. wákọ̀dé kúntù bá sí rọ̀. mo ti jẹ́ ẹni tó ṣe wípé ó rí na nígbà tí ń bẹ láyé ẹni tó rí na ni mí ó ṣe wá lọ wá di wípé mo tún wá padà wá lọ di afọ́jú nígbà tó gbé mi dìde náà. Kọ́lá kadhalika àtàtìkà àyàtúrà fanasita. Ọlọ́ni kọ́lá kadhalika àtàtìkà àyàtúrà fanasita. Ọlọ́run ọba ní ó mọ̀ wípé ntòfà ntòsẹlẹ̀ sí ọ yẹn. ọmọ wípé ntòfà tó ṣẹlẹ̀ sí ọ yẹn òun náà ni wípé àtàtìkà àyà àtúnà. ṣé wọ́n ọmọ wípé àtàtìkà àyà àtúnà àwọn àmì àwọn ọlọ́run ọba ó wá bọ́ ọ. oríṣiríṣi nǹkan làmì ọlọ́run tó wá bọ́ ọ láyé. ọ̀rọ̀ ọlọ́run ọba wá bọ́ òjíṣẹ́ ọlọ́run ọba wá bọ́ àìmọye mujizat lọ́run ọba ní kó tara àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wá àìmọye àmì lórí látara àwọn ẹni ọlọ́run àìmọye àmì ni wọ́n gẹ́gẹ́ rí lára ara rẹ fún ara rẹ tó wá bọ̀ tọ́gbẹ́ yẹ kó o fi dá ọlọ́run ọba mọ̀ ṣùgbọ́n gbogbo àmì yìí pátá yẹnyẹn kí ló wá ṣe sí i. ọlọ́run ní fánà sí ìta nẹ́sìyá ti bẹ̀rẹ̀ kò kí ń ṣe irú ti nẹ́sìyá ti tòkè. fànà sí ìta nẹ́sìyá máa túmọ̀ sí pé kéèyàn tààrà kankan kéèyàn fi nǹkan kó abandon nǹkan ló fi jẹ́ pé tá a bá ṣàfitì nẹ́sìyá sọ́dọ̀ ọlọ́run n tó túmọ̀ sí ni wípé ọlọ́run ọba àbándọ́ nǹkan ọlọ́run ọba ó mú nǹkan yẹn ó fi í lẹ̀ kò tiẹ̀ yà sí mọ́ kéèyàn ó fi nǹkan lẹ̀ lẹ̀ kéèyàn ọmọ yà sí mọ́ òun ni wọ́n ń perú kí ni ó nọ́ọ̀sìyà eléyìí nọ́ọ̀sìyà kan òun ó máa túmọ̀ wípé èèyàn gbàgbé tán yányán gbàwúrà èèyàn gbàgbé tán nọ́ọ̀sìyà kan ó máa túmọ̀ sí kí ni ọ tàràkà wàlámùyá bàbí sọ ó ṣe kíni ó fi kíní yẹn ẹlẹ́ẹ̀lẹ́ kò dẹ̀ kà sí so irú ẹ̀ ló wà níbí òrá ní ọlọ́run ọba báyìí fámi ọlọ́run ni fana síta so àmì ọlọ́run ọba yìí tó ń ti bó ti rí àmì ọlọ́run ọba yìí tó fana síta O dẹ̀ wá mú àmì ọlọ́run ọba yìí ó wá gbé kalẹ̀ ó wá ṣe bígbà tó jẹ́ pé rí ẹni tí ò bá mi ọlọ́run ọlọ́run ní fìyà jẹ́. àmì ọlọ́run tó gba náà ni pé kéèyàn ò rí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ òun náà ni pé kíkì ṣẹlẹ̀ ọlọ́run àti kí ni o àtòjíṣẹ́ téèyàn bá rí gbogbo àwọn àmì tó kù yìí náà tí o bá fi dọ́là ọba mọ̀ ọlọ́ọ̀ba lè mọ́ fi yà jẹ tí o bá ti rí àmì tó jẹ́ ògidì yẹn gangan kọ́lọ́ ọba ó rán yẹn sí kọ́lọ́ ọba ó dẹ̀sẹ̀ kí ni o kó tún kó rán kó gbọ́rọ̀ ọlọ́run kó dẹ̀ tún rẹ́ tọ́lọ́run ọba rán sí so a máa gbọ́rọ̀ ọlọ́run a dẹ̀ máa ráwọn tí ó máa sọ̀rọ̀ ọlọ́run ọba fún wa so látara bẹ́ẹ̀ ẹni tí o bá ti wá gbà lẹ́yìn eléyìí irú ẹni bẹ́ẹ̀ àìgbá rẹ̀ yẹn ó jẹ́ tó abandon nǹkan tó jẹ́ pé ó yẹ kó tẹ̀lé ni ọlọ́run ni ọlọ́run ni àtàtìkà àyà àtùná. àtàtìkà àyà àtùná. ọlọ́run ọba ní kàdáàlìkà ọlọ́run ọba ní irú eléyìí yẹn ni pé káfíńyẹn máa jẹ́ mísìlù dáálìkàlì irú ẹ̀sán yìí ó wá asán ní ẹ̀san rẹ̀ kí ló fà á òun náà ni wípé àtàtìkà aya tù. àtàtìkà aya tù rà. ọmọ yìí pé àmì àwọn ọlọ́run ọba ó ti wá bọ́ ọ náà irú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ká sọ nìyẹn sọ ọlọ́run ní fànàsí ìta à ó sì wá abandon ẹ̀san ẹ̀ àwọn àmì ọlọ́run ọba tó wá bọ́ Naam. So wakadhalika liyawma tunsa ìwọ náà o máa jẹ́ ẹni tí o máa wà abandoned nínú náà ọlọ́run gbàgbé ẹ̀ sínú náà ni torí báwọn kan wà tí ó wọ ọ̀nà tọ́lọ̀ ò ní gbàgbé wọn nínú náà oní làwọn mùmìnì tí wọ́n jẹ́ lẹ́sẹ̀ àwọn ò wọ náà ọlọ́run ò sì ní gbàgbé wọn sínú náà yóò padà mú wọn kúrò nínú náà yóò padà dà wọn sínú àlìjánnà náà ṣùgbọ́n eléyìí tiẹ̀ òun máa jẹ́ ẹ̀ńdẹ́sẹ̀ wípé ọlọ́run ọba òtí ẹ̀rí lọ́gbọ́n òbẹ́ sọ di kíni o ẹni àlìjẹ́nà mà láéláé ìjọba tiẹ̀ máa já sí nìyẹn so ló fi jẹ́ pé kàdá kìí gbọ́ lọ́wọ́ ni àgbàgbé rẹ̀ kí náà lè fi gbàgbé ẹ̀sìn kàdá alikali yahoo ma tún sà so oníye tó tẹ̀wá kò fi nà so òun jẹ́ tí wọ́n gbàgbé tí wọ́n fi lẹ̀ nù náà tí wọ́n ò ní kà sí mọ́ so láàyù bá ubì so ọjọ́ pé wọn ò ní máa jẹ́ tí wọ́n wà á kà sí ma so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nípa àwọn tí ò bá tẹ̀lé tọ́lọ́run ọba bí ọ̀rọ̀ wọn ti máa já sí níjọ́ gbéǹde alkiyama ọlọ́run tún sọ ọ̀rọ̀ míì fún pé irú ẹ̀san tó yẹ ká san ọ́ nìyẹn torí pé àlìjàzáú mèjì ń sílẹ̀ amọ̀l ìwọ òṣèlú ìgbà tí o rí ẹ̀sán ọ̀dọ̀ ìgbà tó pé àmì wa àwa náà ṣe bí gbàdá ṣe kíni o àwa náà ọ nínú ọ̀nà so ẹni pé méjèèjì ó ṣe o ó ṣe rẹ́gí ara wọn ọlọ́tún tó wá ní وكذلك نجزي من أسرف لم يؤمن بآيات ربه àwa tó fi tó tó tó fi ẹ̀ eh, tó fi wálẹ̀ tó tó tó tó wà mí wá irú ẹ̀sìn àlàwà san bíi eléyìí náà wà kàdáàlìkà so irú ẹ̀sìn yẹn náà látún látún látún sàn látún máa sàn náà nẹ́jìzì bẹ́ẹ̀ náà láwọn máa sàn lọ kí ni ọ mọ́ni àsọ̀rọ̀ fún so ẹni tó bá jẹ́ wípé mọ́ni àsọ̀rọ̀ fà ẹni tó bá jẹ́ wípé ilé ayé nìkan ó kọjá àlà tó jẹ́ wípé ilé ayé nìkan ní ń bá lọ òun náà òun náà wàá jẹ tó ṣe pé yóò á ṣe irú ẹ̀sìn náà fóun náà irú ẹ̀sìn bá san lókè yẹn á san fóun náà á gbàgbé ẹ̀sìn nù náà àwọn ọ̀rọ̀ náà gbàgbé inú náà nìyẹn tó bá ṣe ṣírùkù sọ́dọ̀ ọlọ́run tó ṣe ẹbọ sọ́dọ̀ ọlọ́run á gbàgbé ẹ̀sìn nù náà àwọn ní òtún sá àwọn míì náà tí ètò ń ṣẹbọ tí máa ń mú yẹn jáde kó ẹ̀sìn ọlọ́run ẹ̀yìn tó ṣe yí pé ẹ̀ṣẹ̀ yẹn ìmọ̀ ajé kéèyàn ó kúrò ní mílà lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba irú àwọn náà tún sá fìnnà àgbàdo àwọn náà sínú náà ni sọ ọlọ́run ní kí ni mi ni nǹkan kan nínú nǹkan tó jẹ́ pé èèyàn fi máa ń kú òlójú ọ̀nà tírú ẹni bẹ́ẹ̀ tí ò padà tí ò ní gbàgbọ́ sí àmì ọlọ́run ọba padà tó fi kú sórí kinní yẹn ìgbésìn ọmọ yẹn jáde kó nínú ojú ọ̀nà tọ́lọ́run ni ọwọ́ á kú sórí ẹ̀ ọlọ́run irú ẹ̀san bá náà ló ná ọ̀jẹ̀ á gbàgbé ẹ̀ ní sínú náà sò ní kó bẹ́ẹ̀ á yóò rà síbẹ̀ ni náà ọlọ́run wàlá àdáàbò. dáàbò àkírọ̀tì àṣàdùn àgbẹ̀kọ́. ọlọ́run wàlá àdáàbò àkírọ̀tì àṣàdùn wà á bí wa ni wọ́lá àdáàbùlẹ̀ áàkìrọ̀tì ọlọ́run ní ìyá ọjọ́ gbéǹde àlìkìyàmà bóyá ibi ká tó ka àyà yẹn ọlọ́run kan ṣàlàyé àmọ́ ṣàlàyé àyà ìparí àyà yẹn ọlọ́run ní wàlá àdáàbùlẹ̀ áàkìrọ̀tì aṣáájú wà á ọlọ́run ní ìyá ọjọ́ gbéǹde àlìkìyàmà ìyá tó le gan ni wà á bí kọ́ ìyá tí ó máa lọ gbére tí ò ní tán ni ló fi jẹ́ wípé lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ tọ́lá ń sọ ọ̀rọ̀ yìí fún ẹni ìtàn ọlọ́wọ́ ojú ẹ̀ tó wá mú ìjìyà tó tún wá ga torí pé ìyájọ́ mi làlùkì àmà téèyàn bá tó tí kèfèrí bá ń jìyà kan lọ́wọ́lọ́wọ́ tó bá ti ń complain wọ́n sọ pé nígbà àṣàtà ni àmà ó complain yẹn ọlọ́wọ́ bó sọ reason fún un àwọn kan wọ́n complain wípé ìwọ ọlọ́run ọba àwọn kan ló sì wà lọ́nà àwọn tó sì wà lọ́nà yìí ọlọ́run bá ṣe ìyá dọ́bù fún wọn so nínú ná ọlọ́run bá wà sọ pé mo gbọ́ tẹ ṣùgbọ́n gbogbo yín náà lẹ ní ìyá dọ́bù àwọn tí wọ́n sì yín lọ́nà yẹn kí wọ́n jẹ ìyá dọ́bù ẹ̀yin náà nìkú lè dẹ̀ náà ni kí ní dọ́bù bá ti ń sọ̀rọ̀ tí kébèrè bá ti lóbi jẹ́ pé irú ẹni yìí nìsín àfọ́jú olówó àtẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ bá sọ nínú suratu Isra yìí Quran seventeen yẹn náà aya ninety seven tí wọ́n kà fún wa lánàá ọlọ́run wa sọ di ẹjọ́ wa jẹ́ pé yóò tún wá ẹsẹ̀ wá fọ́jú sí i sọ ọlọ́run sọ di yóò tún wá fọ́jú sí i. wàlá ìṣòro àmàtì àlà ìhìn. ọlọ́run àmàtì àlà ìhìn. ọlọ́run a máa kó wọn jọ níjọ́ àlìkìyàmà tẹ́mọ̀n tí wọ́n lẹ́yìn eléyìí tó afọ́jú ọlọ́run fojú rẹ̀ wà búkúrà wọ́n ríra àwọn lẹ́yìn tí òní lè sọ̀rọ̀ mọ́ ọlọ́run ni wọ́n tún wá ríra àwọn lẹ́yìn tí wọ́n di. ọlọ́run ní ibi tí wọ́n padà lọ bára wọn náà nínú Jahannama so ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa wípé yóò tún wá ṣe àdìpele ìyà àwọn tí wọ́n jẹ́ àwọn akèfèrí ìpele àkọ́kọ́ ni pé wọ́n kọ́kọ́ jẹ́ afọ́jú lẹ́yìn ìgbà tí wọ́n bá complain ọlọ́wọ́n pa báyọ̀ àṣẹwà tún wá gba etí lọ́wọ́ wọn ọlọ́wọ́n tún gba ọ̀rọ̀ sísọ ní ọwọ́ wọn pẹ̀lú ìjẹ́ afọ́jú wọn ṣùgbọ́n àwọn àfáà tún sọ pé wọ́n tún padà wá di ẹni tó ṣe wípé wọ́n tún padà rí iná padà wọ́n tún padà di ẹni tó ṣe wípé yóò tún máa gbọ́ padà wọ́n tún padà di ẹni tó jẹ́ pé yóò tún máa sọ̀rọ̀ padà so ọlọ́run ọba òun náà ló ṣe bẹ́ẹ̀ fún wọn so torí wípé àwọn ẹgbẹ́ fún ara wọn wọ́n sọ wípé ìwọ ọlọ́run rọ́bánà absọ́dìnà ìwọ ọlọ́run àti rí torí pé bàbá kí wọ́n rí ìyàtọ̀ fẹ́ lọ́nú ẹ̀ báyìí tí wọ́n bá dẹ̀ wà láfọ́jú wọn ò ní rí ìyàtọ̀ fẹ́ wọnú ẹ̀ tó wọ́n rí ìyà ọlọ́run torí gbàgbọ́ fẹ́ rí ìyà tí ìyà bá ti wà wájú ọlọ́run jẹ́ wọ́n rí náà. قولي ترى إذ ọlọ́run tó bá rí àwọn tí wọ́n jẹ́ àwọn nígbà tó jẹ́ wípé orí wọn báyìí bí wọ́n ti dàkodo. ọlọ́run ni wọ́n dorí wọn dorí lọ́dọ̀ ọlọ́run ọba wọn báyìí. Rabbana absarna. Mo ò ní ilé gbójú òkè, wọ́n ní á ah, ìwọ lọ absarna àti rí ìyà lọ́ọ̀kan báyìí. Ọlọ́run ni wọ́n ní àwọn ah, ní àti rí ìyà lọ́ọ̀kan báyìí. Wọ́n tún sọ yí pé ìwọ ọlọ́run ọba a sì ti gbọ́ ìyà sọ́tún sájídà náà ti ń kà fún wa ni. káwọn bínú náà wọ́n sẹ́mi náà àti gbọ́ ìyà àti gbọ́ báyìí àti gbọ́ báyìí àyà fourteen bẹ́ẹ̀ lónìí. wọn wàá sọ pé ìwọ ọba fàrùjì ìwọ ọba o sì dá wa padà sáyé. tó o bá dá wa padà sáyé se jẹ́ awa tó ṣe yí pé wà ṣe dáadáa. so àyà thirteen níbẹ̀ iná A wọ́n pe ah so àyà twelve ni ok iná mọ́ọ̀kìnù so wọ́n ní àwa àti màmàdájú nìsín báyìí so ọlọ́run ọba ó tún jẹ́ kí wọ́n ìjọba bá fi dá ìrìnà padà fún wọn tó fi dá ìmọ̀ gbọ́ràn padà fún wọn ọlọ́run fẹ́ kí wọ́n téèyàn bá ń rí eh, iná gan iná ò tún máa kù tí ó máa tí ó máa tí ó máa kù tí wọ́n máa rí kúkú rẹ̀ wọ́n dẹ̀ máa rí gbódú ti lágbára sí so orílẹ̀ tí wọ́n ń rí yẹn ah òní àwọn àdẹ́rùbà wọn níwájú ọlọ́run àdoríkodò ìwọ ọlọ́run àti rí báyìí àti ti ń gbọ́ ìdá àti ìwọ̀nú ẹ̀dá ti ń gbọ́ báyìí ìwọ ọlọ́run dáwà padà á ṣe dáadáa ṣùgbọ́n níbẹ̀ yẹn gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn ò ṣe kí ni o kò wúlò mọ́ so àrímọ̀ ẹni sì bá pé wọ́n sọ̀rọ̀ pé àwọn ti rí náà àti pé àwọn náà wọ́n sọ̀rọ̀ fún ara wọn ti ń sọ̀rọ̀ nìyẹn wọ́n tún láwọn ti ti rí àwọn yóò kí ni o àwọn ti gbọ́ sórí ti àyè láwọn máa rí inú Kùránì so tẹ́ pé a máa rí tí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nínú iná tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ìgbédìde wọn bọ́lọ́wọ́n bó kan ti fìyà eléyìí jẹ wọ́n nìyẹn náà níbẹ̀rẹ̀ ìgbédìde so ìyà tí ó kọ́kọ́ jẹ wọ́n òun náà ni nǹkan tí ọlọ́run bá ń sọ fún wa nínú súrátù tọ́ a ọlọ́run ni wàlá àdábùlẹ̀ àkìrọ́tì. wàlá àdábùlẹ̀ àkìrọ́tì rashad. ọlọ́run ní ìyà ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ọlọ́run ní àṣàdù ọlọ́run ní ìyà tó nípọn ni ìyà tó lé ni ọ̀nà wo ló gbà lé o ní pé títa ríro rẹ̀ ó lágbára pẹ́ǹsì tó ń bẹ́ ń bẹ̀ lọ́lọ́run bá ń ròyìn bẹ́ẹ̀ kí bá wọn fàtí sọ òun náà ni pé ìnira téèyàn ó máa rí látara anú nẹ́yẹn tí ẹni tó bá wà ń bẹ̀ tí ó máa rí òun ni ó mọ̀ wípé ìnira tó ga ni ọlọ́ni àṣàdù ìnira tó ga ni a fi wé pẹ́ǹsì kankan nínú pẹ́ǹsì ilé ayé bí ọlọ́run ọba bá àti lè fi ròyìn rẹ̀ wé nǹkan kan lórílẹ̀ ayé ń bì tá a lè fẹ́ nìkan tá a lè gbéṣẹ́ gbé ọlọ́run bẹ́ẹ̀ náà nìyà ọlọ́run ẹni a lè gbé yà kankan tí àti máa fi yà yàn láyé ń ìyá sì ń bẹ láyé ń dẹ́gbẹ́ owó fi jẹ yàn tó jẹ́ pé òun tì dọ́ba ti ń délé àárọ̀ ọjọ́ kejì náà ni ó padà sọ́dọ̀ ọlọ́run so àwọn yẹn náà fi jẹ yàn láyé ń bì tẹ́ bá ti nà nílùú nà bẹ́ẹ̀ so wọ́n ti nà lánàá so gbogbo kíní ẹ̀ ó ti yóò ti fọ́ sínú so ẹni pé lọ́wọ́ kàn délé tó bá ti sùn kó kàn bá bẹ̀ bọ́ sọ́dọ̀ ọlọ́run nù so ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ìyà tí ń ti ní délé yìí níwájú ọ̀run so ìyà tí ò tó kankan lọ́dọ̀ ọlọ́run so ìyà àwọn bá lásán ni lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run ni ọlọ́run bá ròyìn ìyà àlìkìyàmà. so ọ̀nà tó bá bá gbà ròyìn ìyà àlìkìyàmà nínú àlìkùránì ọlọ́wọ́ bá ròyìn ó pè ní aṣáàdù níbi bíi ọlọ́tún ní abikọ́ ìyà tó jẹ́ wípé òun ò kì í dúró ni ìyá ayé ò lè bẹ́ẹ̀ láéláé tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ bí àjẹyàn láyé gbàdúrà náà bá bí àjẹyàn jẹyàn yóò rẹ̀ òun náà yóò lòun fẹ́ lọ sinmi òun tún padà bọ̀ òun tún padà bọ̀ wá bí àjẹ o so sáà máa kọ́kọ́ máa ṣe máa ṣe bá so ìyá tí ìyà tí ó máa lọ gbére ni tí ò lè dúró rárá kò lè dúró rárá so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ìyà ìyà àlìkíyàmà àṣàdù wa àbíkọ̀ bẹ́ẹ̀ láwọn àyè míì ọlọ́run ọba pé ìyà àlìkíyàmà ní àṣàkù lọ́lọ́run ọba pé ìyà àlìkíyàmà ní sórọ́tò ráàdì Quran thirteen aya thirty four ọlọ́run ọba ní lahum adhabun fil ayati dunya. wàlà àdábùlẹ̀ ákìrọ̀tì àṣàkù wàmálàwù mínà lọ ìmì wá kọ́. Ọlọ́ni àwọn tó bá ṣe kèfèrí, ọlọ́ni wọn ó jẹ ìyà ayé. Nam, ọlọ́ni wàlà àdá. Àdábòrò àkìrọ̀tì àṣàkọ̀. ti àlìkìyàmà àṣàkọ̀. Ìyà ti máa ń kọ́ wàhálà ni. ìyà tí máa kó wàhálà báyàn ni ọ̀nà onímọ̀gbà kó wàhálà báyàn ọlọ́run bó máa fún àwọn èèyàn kan wọ́n máa jìyà ọlọ́dẹ̀ tó máa fún wọn ní so ìyà eléyìn ìmọ̀ àwọn kan wà wọ́n máa gbé omi gbóná sí wọn tí wọ́n máa mú tí wọ́n bá ti ń mú báyìí bẹ́ẹ̀ ni fún wọn máa jalè lọ́nà tó máa dá fún yẹn padà wọ́n ó tún máa tún mu so ìyà tó jẹ́ pé àá tún máa gbé wàhálà bọ́ọ̀yàn lọ́rùn ni tí wọ́n gbé wàhálà bọ̀ pé ó tún máa ṣàwọn kankan máa jẹ kínní yóò tún máa jẹ máa mú eléyìí yóò tún máa mú. so n tó nira fọ́mọ èèyàn tí ò ní fẹ́ lè ṣe ọlọ́tún á ní kó máa ṣe níbẹ̀ so ìyá àlìkíámà tún nìyẹn ní ti fi ń jẹ́ kí nìyẹn àṣà so wàmálà ọ̀hún mi láì mi wá. wàmálà ọ̀hún mi náà téèyàn bá ń jí àlàyé kódà ẹni tí èèyàn sọ pé kó wá bá ń bẹ̀bẹ̀ gan amọ́ báyàn bẹ̀bẹ̀ ẹwẹ́ sàfihàn ẹjọ́ máa lọ ẹ ṣàánú ẹ̀ ṣùgbọ́n lálìkì àmọ́ kò sẹ́ni kọ́tọ́ wá báyàn bẹ̀rẹ̀ kò sẹ́ni náà kò sẹ́ni lè dáàbò bò yàn níbi ìyá yẹn tí níbẹ̀ kódà tó yẹ pé ó kà ẹ̀ tó ń fìyà jẹ yẹn gbá mi gan tó máa láàánú gan tí ó sì máa foríjì yàn so ìyàlìkì àmọ́ ò rí bẹ́ẹ̀ sọlọ́n bá pe àlìkìyàmọ̀ ní àṣàkù ọlọ́run tó wá pe ní àkùzá nínú sùràtù Fussilat ọlọ́run pe àlìkìyàmọ̀ ní ìyá àkùzá nínú sùràtù Fussilat Quran forty one ayah sixteen ọlọ́run nínú díkọ̀ọ́hún àdábàlìkìzí ìfilẹ̀ àyà ti dúnìyà wàlà àdábùlẹ̀ àkìrọ̀tì àkùzá wàhùn láàyè ń sọ̀rọ̀ so ọlọ́run nínú díkọ̀ọ́hún àdábàlẹ̀ kìzì. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ntí ó padà tọ́rọ̀ wọn padà já sí lámúlẹ̀ akíbà ọlọ́run ní pé á fún wọn tọ́wọ́ ìyà aládójútì nílẹ̀ ayé ń bì àwọn kèfèrí ó jẹ́ ìyà àdójútì nílẹ̀ ayé ń bì náà. wàlá dábòlè àkèròtì àkùzà. ṣùgbọ́n ìyà àtẹ̀yìnbálẹ̀ àdójútì láyé àdójútì tìǹtìǹ ni ìyá àlèkè àmọ̀ gan níyà aládojútì ọlọ́wọ́ dojútì àwọn kèfèrí lálùkè àmọ̀ so dọ́gbẹ́gbẹ́ ni wọ́n wà lálẹ́ jẹun náà tó bá fẹ́ rí ẹni tí ń fi ṣe yẹ̀yẹ́ láyé ọlọ́wọ́ jù ọmọ rí báyìí tí ń jìyà nù náà so àdojútì ni tọ́gà ẹni tó tún wá wà nínú nánà yóò máa rí ẹni tó wà ní àlùjẹ́ náà bí ti ń gbádùn so ìbànújẹ́ tó ga náà àmọ́ abẹ fún tì nínú náà so ìyàtọ̀ jẹ́ àdojútì ni gbogbo ahụ tó jẹ́ kèfèrí ọlọ́run dojú tí wọ́n bá rí gbogbo àwọn èèyàn níta gbangba àlìkí àmà ni kò sẹ́ni tí ò ní mà sí ẹni tó bá wọnú gbogbo ẹni tó wà ní ọmọ ẹni tó bá wọnú nínú àwọn so náà mùsùlùmí tó wọn kan fún so ìtú àṣírí bí ẹ bá tí ò wá lo mímọ́ rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́run dáadáa táwọn ẹ̀dẹ́ ń pẹ́ lé gbogbo ayé ni wọ́n mọ̀ pé ẹni yìí o ó ní mímọ́ o kò lo mímọ́ rẹ̀ o aburú ló fi ṣe o gbogbo èèyàn ni wọ́n gani tiwa. àfihàn àkúzá. ọlọ́run ní ìyá ọjọ́ gbé àmà ìyá ìyá ni ọlọ́run ni wọn ò lè jẹ́ ẹni tí wọ́n ràn lọ́wọ́ níjọ́ gbẹ̀dà kìámà so ní etí ó tún tẹ̀lé náà ni pé ìjà ọjọ́ gbẹ̀dà kìámà ọlọ́run pè ní àlẹ́ ọlọ́run pè ní akibaru ìyà tó tóbi jù nínú sọ́tò kọ́làm ọlọ́run bá pè ní Quran sixty eight níbi ọ nínú sọ́tò kọ́làm náà ọlọ́run bá ní kíni ọ thirty three ayah thirty three ọlọ́run wàlá adábọ̀lẹ̀ àkẹrọ̀tì akbar. ọlọ́run fìyà jẹ àwọn kan láyé ọlọ́run ní bá a ti fìyà jẹ àwọn yẹn láyé ọlọ́run ní bá a ti máa fìyà jẹ yẹn láyé nìyẹn. wàlá adábọ̀lẹ̀ àkẹrọ̀tì akbar. ọlọ́run ní ìyà ọjọ́ gbẹ̀ndé alikiyama ọlọ́run ní akbar ìyà tó tóbi ju gbogbo ìyà lọ ni kódà bí ìyà ayé ó ní pé ìyà ayé ìyà tíntìn ni ìyá ọjọ́ gbèǹde alikiyama kí ló ń jẹ́ o akbar ọlọ́ni láwùkánú ọlọ́run tó bá jẹ́ pé àwọn ènìyàn kánú wọn bá mọ̀ ni ọlọ́run bá mọ̀ pé ìyá ọjọ́ gbèǹde alikiyama ó tóbi sọlọ́run máa ń lo àwọn nǹkan fún àwọn ìyá ọjọ́ gbèǹde alikiyama nítorí pé kí àwa ọmọ ènìyàn ká lè bá àṣà fún ìyá ọjọ́ gbèǹde alikiyama àti kà náà pé ọlọ́run ọba ní àṣàlàyé àwọn oríṣiríṣi ìlérí ìyá nítorí káwọn èèyàn ó lè bá àjẹn tí ó tẹ̀lé tọ́lọ́hún la fi ń ṣe léyìí káwọn èèyàn má bá àjẹn tí ó jìyà níwájú ọlọ́run òun la fi ń sọ gbogbo àwọn eléyìí náà. أَفَمَنْ يَهْدِلَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ ọ̀rọ̀ ni afalam yahdilahum kama ahlakna qabilahum minal qurun ọlọ́ni afalam yahdilahum ahlakna kọ́bìlá ohun mìíràn kúrò àwọn afá onítẹ̀fsíìrì tí wọ́n máa ń ṣàlàyé òun náà ni fíìlì àdá èyí tí gbogbo wa ti mọ̀ pẹ̀lú fíìlì àdá òun náà ni pé ó tọ́ yàn sọ́nà ó fọ́nà màyàn òun náà ni fíìlì àdá so ó fọ́nà màyàn ṣùgbọ́n ó nítumọ̀ míì tí wọ́n bá ní àdá ù tó bá yẹ kó bá ní mọ̀ fún ìbí ẹyọ kan ṣoṣo. So, so òun náà ni ó máa túmọ̀ sí pé ọlọ́run ẹ ó fọ̀nà mààyàn nígbà tó bá ní bí ẹyọ kan ṣoṣo ṣùgbọ́n nígbà míì wà tó jẹ́ pé a máa ní màfúlù bí méjì gẹ́gẹ́ bí ìdínà sọ̀rọ̀tọ̀lì mùsítàkì so ìdínà sọ̀rọ̀tọ̀lì ìtòǹtúmọ̀ sí náà ni ìwọ ọba o máa fi mà wá. máa fi mà wá máa ṣàlàyé fún wa máa fi mà wá ojú ọ̀nà tó ṣe kí ni o èyí tó jẹ́ wípé ó dúró dáadáa so ojú ọ̀nà tó jẹ́ wípé a fi máa lékún sí ní imán kọ́lọ́ máa ṣe kí ni o kó máa fi mà wá so àdáàbẹ̀rẹ̀ ó máa túmọ̀ sí àròrọ̀fà wà báyìíyànà ó ló máa túmọ̀ sí kò ní túmọ̀ sí wípé èèyàn kan àrùṣádà kọ́ ló máa túmọ̀ sí bí àdá àrùṣádà so ètò wa máa lọ sí mọ̀fúlù bí oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà á lò ó tó bá wù yàn tó bá wù wá ń gbà míì so a máa ń lo ìlà síbẹ̀ èèyàn lè lo ìlà síbẹ̀ tó yẹ pé ojú ọ̀nà yẹn gangan èèyàn kàn lè mọ̀fúlù bí kan fún ẹni tá a bá fẹ́ ṣàlàyé fún ọlọ́run ló pé wà dínà ìlà sàwá ìṣirọ̀t ìyẹn ni pé ìwọ ọlọ́run ọba máa ṣàlàyé fún wa wàdínà tí wọ́n dún rẹ̀ ni pé ṣàlàyé fún wa so kí ni ó máa ṣàlàyé fún wa òun náà ni ṣàlàyé ṣàwá ìṣirọ̀t so ojú ọ̀nà tó jẹ́ yí pé kí ni ó ṣe déédéé kọ́lọ́n ṣàlàyé fún wa so ìgbà mímọ́ tó dé jẹ́ yí pé wọ́n ó kọ̀ọ̀kọ́ jẹ́ yí wọ́n ó ti wọ́n ó mú àlámọ́rí yẹn wá ní mú wá tó jẹ́ yí wọn ó lò fún ẹgbẹ́ gbọ́dọ̀ bá fẹ́ ṣàlàyé nǹkan fún rẹ̀ ló wà fún làhùn ọlọ́run ni pé àwa làmúyá di làhùn Afalamuya di làhùn. kámú àlákínà kámú tó wà bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlákínà táwọn ọlọ́run ọba ti parẹ́ kọ́bílà hùn síwájú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí eh, kọ́búlà síwájú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìlú mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti parẹ́ síwájú àwọn tó jẹ́ àwọn kèfèrí ìlú mẹ́kà báàdọ̀lì kùrú ni mínàlì ni kámọ́ àlákínà àìmọye láti parẹ́ mínàlì ni nínú nínú àwọn sọ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn kùrúùnì nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sẹ́ńtúrì tó ti ṣáájú lọ ọ̀pọ̀lọpọ̀ láti parẹ́ kọ́búláhùn síwájú àwọn kèfèrí ìlú mẹ́kà ọlọ́run ní afàlámúyádìláhùn fáìlì wa ni gbogbo kámú àlákiná yẹn ọlọ́run ní ṣé eléyìí ò tí wàá ṣàlàyé nǹkan ṣé eléyìí ò tí ì ṣàlàyé afàlámúyù báyìí yín làhùn ṣé kò tí ì ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ kí ni o àwọn tí wọ́n wá jẹ́ àwọn kèfèrí ìlú mọ́kà láti dọ́lọ́ wọn bá mọ́ ìtumọ̀ tí bẹ́ẹ̀ mẹ́nu ọlọ́run ọba ní àìmọye tá a ti parẹ́ síwájú tí àwọn kèfèrí mọ́kà. àbáyáde láwùjọ àlàkìlá kọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn kò rún ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti parẹ́ nínú àwọn sẹ́ńtúrì àwọn generations tó ti ṣáájú lọ síwájú àwọn ará Mẹ́kà ọlọ́run ni ṣé kò yẹ kí àwọn tá a ti parẹ́ yẹn ṣé kò wàá yẹ kó jẹ́ nǹkan tí ó ṣàlàyé dáadáa kó ṣàlàyé yorùbá kí o yáa di àtọ̀rí kọ̀ ohun tí wọ́n pa àtọ̀rí kọ̀ yẹn rẹ kó ṣàlàyé ojú ọ̀nà ìsìláàmù làhùn fún àwọn tí wọ́n jẹ́ àwọn ará Mẹ́kà tí wọ́n jẹ́ àwọn kèfèrí maka àdúgbò àwọn kèfèrí tí wọ́n láyé lónìí ọlọ́ni kí ni wọ́n ṣe sáwọn kèfèrí maka ọlọ́ni. ọlọ́ni yamshuna fi masakinihim ọlọ́ni àwọn kèfèrí maka yamshuna fi masakinihim wọ́n ń rìn níbi tí àwọn tá à ń sọ yìí tí wọ́n ti gbé ibi tí wọ́n ti sẹ̀mí ilé táwọn yẹn gbé wọ́n ń rìn níbẹ̀ ọ̀nà wo náà ń gbà rìn bẹ́ẹ̀ àwọn ará mẹ́kà wọn a máa travel lọ sí ilẹ̀ sham so wọ́n máa ń ní ìgbà tí wọ́n máa ń lọ wọ́n máa ń lọ nígbà àṣìtáù wà sọ́yìf lọ́ọ̀dù sọ́nù swatuli ìlàf ọlọ́run ọba ni wọ́n máa ń lọ nígbà ẹ̀rùn wọ́n dẹ̀ tún máa ń lọ nígbà ọyẹ́ wọ́n máa ń lọ sí ilẹ̀ sham tí wọ́n bá wá ń lọ sí ilẹ̀ sham ilẹ̀ sáàmù níbi lọ́jẹ́ wípé àwọn tó jẹ́ àwọn ànábí ọlọ́run ọba tó pọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ti gbé wọn dìde tó gbé bẹ́ẹ̀ ni àwọn bànú Israel ibẹ̀ ni wọ́n ti ṣèjọba àwọn bànú Israel dẹ̀ nìyí ọlọ́run ọba yọ àìmọye àwọn ànábí ọlọ́run ọba nínú wọn ibẹ̀ náà ọlọ́run ọba wá pa àwọn ọlọ́run ti fi àwọn àmì síbẹ̀ tó gbé ìparẹ́ ti ṣẹlẹ̀ sáwọn èèyàn ní àwọn oríṣiríṣi ààyè lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ ibi tí ọlọ́run ọba ti pa lútù rẹ̀ àárín ibẹ̀yẹn náà ni ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti bá bẹ̀ tọ́lọ́wọ́ bá ti pa àwọn èèyàn lútù rẹ̀ àárín ibẹ̀yẹn náà ni so gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́sẹ̀ àwọn tí wọ́n jẹ́ èèyàn sọ́ọ́lù àárín ibẹ̀yẹn náà ni so tọ́lọ́wọ́ bá ti pa gbogbo àwọn èèyàn yìí rẹ̀ ó wà ń bẹ̀ lóbi jẹ́ pé bàbá ìṣọ́ ọlọ́wọ́ bá ń lọ sí Tabuk àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n gbabi tí àwọn èèyàn sọ́ọ́lù tí wọ́n ti parun wọ́n gbabẹ̀ kọjá tó ṣe ọlọ́ba lẹ́nu sọ fún wọn bẹ́ẹ̀ yìí pé a gbọ́dọ̀ pẹ́ níbí ẹ gbọ́dọ̀ mú mi bẹ́ẹ̀ o ẹ sì gbọ́dọ̀ pẹ́ níbẹ̀ sòtẹ́ bá tún fẹ́ kọjá ń bẹ̀ ẹ tún gbọ́dọ̀ kọjá ní ìkọjá tó serious níbẹ̀ ni so látara bẹ́ẹ̀ ọlọ́run á ní ṣe bí àwọn èèyàn yìí ṣe bí wọ́n ń rìn níbi àwọn ààyè. ọlọ́run ni wọ́n ń rìn níbi àwọn ààyè tí àwọn adá ti pa àwọn èèyàn yẹn rẹ́ ọlọ́run ni wọ́n ń rìn níbẹ̀ náà. إن في ذلك لآيات لأولي ọlọ́run bá ní ìnàfì dáàlìkà ọlọ́run ọba ní ẹ̀rí píparun tá a pa àwọn èèyàn yẹn run àwọn tó ṣáájú lọ tá a pa wọ́n run tá a wá fi wọ́n ṣe àpèjúwe fún àwọn tí wọn ń bọ̀ lẹ́yìn ọlọ́run ọba ذلك لآيات لأولي النهى ọlọ́run ọba nílà àyà tí ń lèúlì nù à ọlọ́run ní àmì lọ́jẹ́ lèúlì nù à fún àwọn tó ṣe wí pé ọlọ́run fún wọn ní làákàyè àwọn tọ́lọ́run ọba bá fún ní làákàyè àwọn nìkan ni wọ́n lè ronú sí ṣẹlẹ́ ọba fún ní làákàyè òun ọkà kọjá ń bẹ̀ lásán ni sọ̀rọ̀ lẹ́gbẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọlọ́run bá ṣe fún wọn láti lè fi ronú nípa ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ kí ìrònú wọn wúlò fún wọn ṣùgbọ́n náà bá yẹ kí ìrònú rẹ̀ wúlò fún tó bá kọjá nírú àwọn àyè báyìí yóò dá ní ọlọ́run ọba mà látara bẹ́ẹ̀ yóò sì máa jẹun tí ó máa tẹ̀lé ti ọlọ́run náà. wàlàwòlá kẹ́lí màtún sábà kan sùn rọ́bì ọlọ́ni wàláwùlà kẹlímọ̀tún sábàkọ́ ti mi rọ́bìkà tí èrè bá ṣe gbólóhùn kan tó ti gba wájú látọ̀dọ̀ ọlọ́run ni gbólóhùn kan wà tó ti gba wájú látọ̀dọ̀ ọlọ́run kí wọ́n ní gbólóhùn náà àfún tẹ̀síìrì ni wà máa wá pé kí ni gbólóhùn náà gbólóhùn náà ọ̀nà méjì òun náà ni wọ́n túmọ̀ rẹ̀ sí. Si gbólóhùn alákọ̀ọ́kọ́ ni wípé ọlọ́run ọba lóhun ò ní pa gbogbo dídí ìran kan lódìdí òun ò ní pa wọn rẹ́ mọ́ lẹ́yìn ìgbàlọ́run ti gbà náà bí dìde. lẹ́yìn ìgbàlọ́run ti gbà náà bí dìde ọlọ́run ti ṣàdéhùn wípé òun ò ní pa odidi ìran kan lódìdí òun ò ní parẹ́. so àwọn ará mẹ́kà pípé tí wọ́n á pè jíṣẹ́ ọlọ́run ọba nírọ́ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ò ronú pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí pé kọ́lọ́ ó pa àwọn náà rẹ̀ bọ́lọ̀ nípa àwọn tó ṣáájú lọ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bò ní kí ni kò ní pa wọn rẹ̀ tó gbé kẹ́límà tó yàtọ̀ bọ́lọ̀ bá bo ní sùúrù ni kẹ́límà yẹn ti wà lọ́dọ̀ ẹ̀ pé tó ń bá ti gbàna bí dìde o gbogbo àwọn tí ọba wá ní ẹ̀yìn ànábì gbogbo àwọn tó bá jẹ́ àwọn tó wà pẹ̀lú ànábì àbí àwọn tó bá wá ọlọ́run ní òun ò ní pa gbogbo ìjọ bóun ti máa ń pa ọrùn yẹn kó ọ̀ka bá gbogbo wọn lóde ẹ̀kọ́ lọ́wọ́ bó ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá ti ń wá ìjọ wọn lọ́lọ́ àwọn èèyàn wọn lọ́lọ́wọ́ bá ran wọn sí ṣùgbọ́n oṣù ọlọ́wọ́ bá ọlọ́run rán sí gbogbo ayé ni òun yóò máa fẹ́ pa nǹkan rẹ gbogbo ló parẹ́ gbogbo ayé ni ó parẹ́ sọ àwọn amẹ́kàdé tún níyì iṣẹ́ oṣù ọlọ́wọ́ bá ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn gbà náà ni ilé oṣù ọlọ́wọ́ bá gbọ́dọ̀ dé gbogbo ayé pátá ẹyẹn sóòrùn ò lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n lọ dẹ̀ntì ọ̀parẹ́ kẹ́lí so kẹ́lìmọ̀ yẹn ti wà lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run bá ara oníṣùtò ọlọ́run bá jẹ́nu gbólóhùn àkọ́kọ́ nìyẹn táwọn afọ́n tafsiri tó wọn gbólóhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ọlọ́run ọba ní òun ò ní máa fìyà jẹ nìkan àyàfi lẹ́yìn ìgbà tí a bá tó rí kìyàmùlẹ̀ ujà àgbà tí ujà bá tó dúró kìyàmùlẹ̀ ujà wà ní ọ̀dọ̀ ọlọ́run gangan ló wà so àwọn èèyàn yìí lóòótọ́ ni wọ́n ń lọ wọ́n ń bọ̀ ọlọ́wọ́ bá wá wò pé gbogbo nǹkan tí wọ́n sì rí yẹn tí wọ́n ti ronú sí i ká sì tún fi wọ́n lẹ̀ díẹ̀ sí i bóyá wọ́n sì lè ronú sí i kẹ́límọ̀ tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́run pé tó ti ní fọ́nbẹ̀ yẹn pé eléyìí ò lè gbà mọ́ eléyìí ò lè ronú mọ́ pé ọlọ́run ti wá fi àsìkò tí ò ní lè ronú mọ́ ọlọ́run ti fi sí i ọlọ́run wa gbàgbọ́ wọn kásìkò yẹn bá tó tó lọ́lọ́run ó tó ṣe kí ni òní ó tó fìyà jẹ nìyẹn tìmọ̀ lẹ́sìn pé ọba tí ìtò ọlọ́run ní fi àjẹ nìyẹn so nọmba wán nìyẹn pé kẹlmọtún táwọn afọ́ntẹ́f ṣe ń ṣàlàyé sábà kọ́tí mi rọ́bìkà gbólóhùn ti gba ayé ọ̀dọ̀ ọlọ́run ààrẹ náà ni pé wọ́n lọ́wọ́ ọba ọkọ̀ pé inna rahmati sábà kọ́tí gọ́dọ̀bì àánú èmi ọlọ́run ọba òun ló gbàwájú bínú mi èèyàn ló kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ kan kí wọ́n sáré kí ni o kí wọ́n máa bínú sí i láéláé ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó wòlé ṣẹ̀ṣẹ̀ kan kọ́lọ́run abínú sí yàn kọ́ ẹgbẹ́sẹ̀ kan péré ọlọ́run bó ti ṣàánú ṣàánú ṣàánú ṣàánú ṣàánú ó dẹ̀ ti ní ìgbàgbédéke tó fóun ti yàn pé kó fi fẹsẹ̀ yẹn lẹ̀ tí ò bá ti wá fi ilẹ̀ mọ́ mi pé ọlọ́run lè wáyé pé kìyàmù ni wújà ti dúró lé lórí ọlọ́run lè parí ẹ̀ pé orí ẹ̀ṣẹ̀ yẹn yóò kú lé lórí so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ká máa ṣọ́ra ńgbà tá a bá ń dẹ́sẹ̀ kẹ́límà ọlọ́run ba sábà kọ́ ti mi rọ́bù. àwọlá kẹ́límà tún sábà kọ́ ti mi rọ́bì. tí ẹ bá ṣe kí ni o gbólóhùn kan tó jẹ́ kó ti gba wájú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ àwa ní túmọ̀ sí àní tí túmọ̀ jàwáàbù yẹn ló jẹ́ làkánà lìzámà àkọ́kọ́ wà á jà ló ń musamman. wà á jà ló ń musamman. so wà á jà ló ń musamman so ó jẹ́ pé gbẹ̀gbẹ̀ ló tún túmọ̀ kẹ́lìmọ̀ yẹn àti pé òun náà wá tiẹ̀ lọ́tọ̀ òun náà ni pé ajalu musamma likulli mukadhibin gbogbo ẹni bá ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó ti ní táìmù tọ́lọ́run lóhùn ó fìyà jẹ́ gbogbo ẹni tó bá ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó ti ní táìmù kan tọ́lọ́run ọba ti gbé kalẹ̀ pé táìmù tí ó jìyà rèé o so ó wá yẹ pé ọlọ́run ilé ayé ni ó ti jìyà tiẹ̀ o ọ̀rẹ́ ní kí ni àlìkìyàmọ̀ ni ó ti jìyà tiẹ̀ tí èè bá ṣe ìtọ́lọ́wọ́ bá ti ṣètò lẹ́ẹ̀lẹ́ yẹn ọlọ́run ṣètò yẹn lẹ́yìn lẹ́lẹ́ nam ọlọ́run kí ni ọ. ọlọ́run ní làkánà àlè ìhìlákù àwọn làkánà àtàdìbù ìfìyàjẹ àwọn èèyàn yìí làkánà lìzàmà àbálẹ̀jọ kó máa bẹ̀rẹ̀ ní ìsìn kó dẹ̀ máa lọ gbére kó máa pò lọ́dọ̀ wọn ọlọ́run àbájẹ́ kó jẹ́ lìzàmà so yóò wà pẹ̀lú wọn yóò dẹ̀ máa lọ gbére yóò lẹ̀ mọ́ wọn so la yòlàzimu hùn ọlọ́dún àlò ní mọ́sídàrí kó lè bá lágbára dáadáa ọlọ́ni àbájẹ́ kó wà pẹ̀lú wọn tí ó dẹ̀ máa lọ gbére pẹ̀lú wọn títí so bọ́lọ́mọba ti ń sọ nìyẹn fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mákà wọ́n tó bá ń jẹ́ àwọn tí ò ní gbàgbọ́ Ọlọ́run tó ń sọ fáwọn náà wípé tọ́lọ́mọba ń wo kèfèrí ran kèfèrí ń wòran sùúrù Ọlọ́run Ọlọ́run bá fi ń filẹ̀ tásìkò rẹ̀ bá tó kò sí nǹkan ọlọ́run bó fi yà jẹ nam. àṣìbẹ̀ aláàmáyà kùlùún. ọlọ́run ni wàṣìbẹ̀rẹ̀ aláàmáyà kùlùún. ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba o ní láti ṣe sùúrù aláàmáyà kùlùún náà lórí nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí lórí nǹkan tí wọ́n ń sọ tó bí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí oríṣiríṣi orúkọ òun náà ni àwọn kèfèrí máa ń fún àwọn ànábì ọlọ́run ìgbà míì wọ́n pè wọ́n ní wèrè ìgbà míì wọ́n pè wọ́n ní onífá sọ oríṣiríṣi nǹkan wọ́n pè wọ́n ní òpùrọ́ nígbà míì so oríṣiríṣi orúkọ tí ò dá òun náà ni ó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí òun náà ni wọ́n ti fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run so ọlọ́run bọ́ wa máa sọ fáwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run wípé ẹ ní láti ṣe sùúrù. ẹ ṣe sùúrù lórí nǹkan tí wọ́n ń sọ ẹ má wọrí bẹ́ẹ̀ tí ń ṣe sùúrù yẹn lẹ́tùn wá padà wá gbẹ̀sán lórí sùúrù pé láwọn ń sọ sí ẹ̀yìn òfin ní ládàá wájú ọlọ́run ni àwọn ni wọ́n fi jìyà wájú ọlọ́run tó àsìkò wọn ò tí ì tó káfíà jẹ wọn ni tó bá ti tó àfíà jẹ wọn náà. وسبح بحمد ربك فسبح بحمد ربك نعم آية tọ́bẹ̀ kà fún wa yìí fasabi bi am ẹ̀kí wọn kàdé lẹ̀ náà. fasabi bi hamdi rabbi kakọ́bẹ̀lá tòrò ìṣàmùsí wa kọ́bẹ̀lá gbòòrò bíyà wàmí àlà ìlàyé fasabi. فسبح وأطراف النار لعلك ترضى náà bóyá pé ọjọ́ ti lọ ṣùgbọ́n a máa túmọ̀ rẹ̀ díẹ̀ fún wa a sún ṣàlàyé ẹ̀ fún wa padà ní ọ̀la ni so àyà yìí lọ́lọ́run bá ó wà ní àwọn àyà tí àwọn àfáà fi ṣàlàyé pé ó ń sọ fún wa nípa ìrun wákàtí márààrún tí à ń kí so àwọn àfáà ṣe istinbat wọ́n dẹ̀ fàyọ jáde fún wa wípé àáyà yìí ó tọ́ka lórí ìrun wákàtí márààrún àwọn àáyà mẹ́ta nínú alukurani kerim òun náà ni wọ́n gbà wípé ó ń tọ́ka lórí ìrun wákàtí márààrún so kúrò di pé a máa ka ilé wọn akọ́kọ́ ka alákọ̀ọ́kọ́ fún wa so a máa túmọ̀ rẹ̀ ìyẹn wà ní suratul Isra Quran seventeen aya 78 ó ń tọ́ka lórí ìran mara márààrún ti a ń kí so ìyẹn ni wọ́n kọ́kọ́ kà fún wa ìyẹn lọ̀pọ̀lọpọ̀ àwọn afá àkọ́kọ́ ma ń lò sọ tori pé òun mú sọ láti wá direct náà. akiri sọlá tali dolu kí ṣàǹsì ilẹ̀ ọgọ́sà kìíní láyé. ọlọ́ni akimi sọlá ata kuran 17 aya 78 ọlọ́ni wa ànábì máa kírun. lídùlùkì ṣàmsì nígbà tí oòrùn tó bá ti yẹ kúrò níbi àtàrí ìyẹn làwọn àfáà ń ṣàlàyé fún wa wípé tá a bá kírun irun zuhuri sọ òun náà lọ́lọ́wọ́n bá kọ́kọ́ ṣàlàyé fún wa níbí ọlọ́wọ́n bá sọ pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá yóò máa kírun nígbà tí oòrùn máa ń gbéra láti ibi títí máa ń yọ ìyẹn náà níbi ibùyọ oòrùn tó bá ti wá yọ ń bẹ̀ tó bá ti wá dé ìdajì sánmọ̀ wọ́n yẹ pé oòrùn kan àtàrí tó bá ti wá rọra yẹ díẹ̀ kó níbi ìdajì sánmọ̀ ìgbà náà là á máa kírun lásìkò irun àìlà ló bẹ̀rẹ̀ lọ́bi ni pé máa kírun o. akínú sọlá tàlẹ dòrò kí ṣàǹkó ìlà gọ́sà kò láyé. máa kí ìrun nígbà tí oòrùn bá ti lọ di nǹkan ló ṣe pé ó yẹ kúrò níbi kíni ọ ní àárín sánmà ìlà gọ́sákì lẹ́ẹ̀lì so ó wàá lọ títí títí tó fi wá máa di ìdajì òru ní ń pè ní gọ́sákì lẹ́yìn so ìdajì òru ó ti ní nǹkan tí máa wà níbẹ̀ ńgbà náà ìlàgọ́sákè lẹ́yìn tí ó fi di ìdajì òru so ibi tí ìrun àìlà ti bẹ̀rẹ̀ òun nìyẹn láàrin ibẹ̀yẹ láti wá kí zuhuri tá a bá kí zuhuri tán á kí asuri tá a bá kí asuri tán á kí magrib tá a bá kí magrib tán á wà kí kíni o ìṣáì so irun mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn àfáàní ibẹ̀ yẹn ló wà so súnà ló wá wá ṣàlàyé mẹ́rẹ̀ẹ̀rin yẹn pé eléyìí wá ṣàlàyé àsìkò òrun ni so súnà ni wá ṣàlàyé irun tá a kí láàrin yẹn gbogbo òrun tá a máa kí láàrin yẹn wá jẹ́ mẹ́rin ọlọ́wà ni kí ni ọ wọ́pọ̀. wákòrò àlẹ́ ló má jẹ́ ọ́. so irun a máa jẹ́ Qur'an irun a máa jẹ́ Qur'an bó ti dẹ́gbẹ́ àmọ́ kankan bẹ̀ ni a máa ń ka nǹkan bẹ́ẹ̀ ni a máa jẹ́ tẹ̀síbí òun náà ló bí nìsín a máa jẹ́ tẹ̀síbí so òrìṣẹ́ ọlọ́run bá fi ṣàlàyé pé ìrun tá à ń kí ẹnìkan sọ̀rọ̀ lórí ìrun pé àì sọ̀rọ̀ lórí ìrun ìrun yìí kò sí nǹkan kan tó dá ń bẹ̀ tó jẹ́ pé inú ọ̀rọ̀ ọmọ ènìyàn ìtọ́ wà nínú ìrun òun náà ni àtẹ̀síbí wa tahmid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóbi jẹ́ pé tí mo bá ṣe mistake nínú ìrun gbólóhùn tí ó wà lọ́dọ̀ ẹ̀ wá ni pé subhanallah àwọn obìnrin torí pé dábàá ní ká máa gbọ́ subahana láì tiwọn ìrọ̀ ẹlòmíì tún lè fẹ́ bàjẹ́ pẹ̀lú ohun tí ó bá fi pe subahana láì ọlọ́run bá tún wá ní pé kí àwọn kí wọ́n pàtẹ́wọ́ ṣùgbọ́n ìpàtẹ́wọ́ wọn kìí ṣe bí ìbàdàn yẹn pàtẹ́wọ́ nínú ibòmíì so ìpàtẹ́wọ́ wọn ó jẹ́ pé ẹ̀yìn ọwọ́ àti inú ọwọ́ báyìí òun ni wọ́n fi lu ara wọn ẹ̀yìn ọwọ́ àti inú ọwọ́ òun náà ni obìnrin ó fi lu ara wọn kìí ṣe bí báyìí so ẹ̀yìn ọwọ́ àti inú ọwọ́ òun náà ni wọ́n fi lu ara wọn tí ìmọ̀ bá ṣe mistake tó máa fẹ́ kọ ní ẹ̀kọ́ láti ṣe pé ẹlẹ́wọ̀n tí wọ́n fẹ́ kọ́ ti pé wọ́n ti ṣe mistake ṣùgbọ́n ó sọ subhanallah ọkùnrin ó ṣe tẹ̀síbíhù ní títí ẹ̀ so subhanallah irun ni lọ́lọ́ba nu so kùránù bí ọlọ́ba bìlò fún un wà kúrò àti ìrun àlùfájàrí irun àsùnbà òun dájú ó ń ìrun àsùnbà ó dá dúró tá a bá ti kírun láti ìgbà tó òun ti yẹ. ìdodo kì í ṣáró. tóbi di gọ́sọ́kì lẹ́yìnì. ìlà gọ́sọ́kì lẹ́yìnì. tóbi di ìdajì òru ọlọ́ọ̀bá wa wò ìrun tó jẹ́ dandan àti ṣé ń bẹ̀rù ọlọ́ọ̀bá wa fún wa láàyè ká má kírun títí tí ó tún fi di àsìkò tó jẹ́ wípé àlùfájàrí máa yọ láàárọ̀ àfihàn nọmba fẹ́ bẹ́ẹ̀ àṣùwọ̀n àlùbáyé àyè máa yọ láàárọ̀ àní kírun ìrun máa fẹ́ bẹ́ẹ̀ so ìdajì orí ẹ tí àlùfájàre fi yọ àní àwọn akírun nígbà tí kíni ọ àlùfájàre bá ti yọ káwádìí wá kírun yẹn tán àtún wá ní kírun kankan máa tí ó fi wá dìgbà tí kí ó ìdajì ọ̀sán àyàfi irun nọmba nìkan so bọ́lá wọn bá ti ṣe nìyẹn irun àsùnbà òun ò jọyìn ó dádúró láàrin kíni ọ láàrin méjì ni ìdajì òru wá sí tulu olùfàjìrì ó wà bẹ́ẹ̀ àti láàrin tulu olùfàjìrì sí ìdajì ọ̀sán so òun kẹwàá láàrin tiẹ̀ ni ìran ẹ̀ tiẹ̀ ṣé kíni o kò papọ̀ mọ́ wọn òun dádúró ni naam wa qur'an al-fajr. wa qur'an al-fajr. so àti irun àsùnbà ọlọ́ni kìíní inna qur'an al قرآن الفجر كان مشهودا ọlọ́ni ìran àsùnbà